الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أدوبني يدعو لهم وباوة ọlọ́run ọba tí ó tún sọ́wọ́ di àsìkò yìí ọba náà lọ́ba tí a dúpẹ́ fún àfi títóbi ọlọ́run ọba wa àfi bẹ ọlọ́run ìjòkó wa ní jọ́mẹ́jọ jọ́mẹ́jọ léyìí tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ọba wa ọlọ́run musa ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run agbára ọlọ́run wa a ṣe àdúrà fún ẹni kọ̀ọ̀kan wa gbogbo yìí tí ó ti dá nínú ọ̀rọ̀ wa kọ́lọ́run musa jẹ́ ọmọ dá síwájú sí èyí tó kú díẹ̀ káàtó kọ́lọ́run musa bá ní ṣe àtúnṣe rẹ̀ gbogbo yìí tí ń pawálẹ́kún ọlọ́mọsà ìpawálẹ́rin bẹ̀ gbogbo yìí tí ń pawálẹ́rin ọlọ́mọdé asokúnbọ̀ bẹ̀ iṣẹ́ wa ọlọ́mọsá fi bára kásì aláfẹ́ ara jojoojúmọ́ àlékún iman àlékún ìjọsìn ọlọ́wọ́n bá wa kọlọ́mọsá ìṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa. Hmm. Ah, ibi tí akéwúdé òun náà ni mathuwana wa mathuwahum bi idinilahi ta'ala akhirul matof gbogbo nǹkan ní máa ní ìgbẹ̀yìn alìjàzá wàthawab gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ látìgbà tí ọlọ́run ọba ti payé rẹ tí a ti ń kà síwájú yẹn èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn gbogbo wàhálà nítorí àtẹnijọ́ wà lìjánà àtẹnijọ́ wọná àwọn méjèèjì lájọ máa ṣe wàhálà àmọ́ wàhálà àwọn nǹkan yóò já sínú àlìjánà wàhálà àwọn nǹkan yóò já sínú náà kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà. lẹ́yìn ìgbà tí ìṣìpẹ̀ èyí tá a ṣàlàyé lọ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti yọ̀ǹda ipe ká wọ àlìjánà kọ́lọ́mọ́sá ìfàwọ́nà sínú wọn àwọn tí wọ́n jẹ́ ọmọ náà àwọn náà ti wọnú náà lọ kí ni máa ń fa àtẹ̀yìn fún ọmọ wọ àlìjánà ní ń fa náà ní kéèyàn máa sìn ọlọ́ kí ni máa ń fa àtẹ̀yìn fún ọmọ wọ náà ìtì máa ń fa ọ náà ní kéèyàn máa ṣẹ ọlọ́run ló sì jẹ́ pé alìjẹ́nà ilé ìdẹ̀ra ni láti sinmi lérí gbogbo wàhálà tí ẹnì kọ̀ọ̀kan wa tí a ń ṣe à ń gbààwẹ̀ kìyàmù lẹ́yìn à ń kírun dojoojúmọ́ à ń náwó sínú ẹ̀sìn ọlọ́run à ń tọrẹ ìgbẹ̀yìn gbogbo nǹkan yìí òun náà ni alìjẹ́nà alijanna tu darul muttaqin alijanna ilé àwọn olùbẹ̀rù ọlọ́run alijanna darul musallin alijanna ilé àwọn tí wọ́n ń kírun ni alijanna tu darul mutasaddiqin alijanna òun ilé àwọn tí wọ́n ń tọrẹ alijanna yìí hiya darul lati a'addaha Allahu fil akhirah lil muttaqin wọ́n ní ọlọ́run ọba ó ti dá ó ti wà ọlọ́run bá pèpè rẹ̀ kalẹ̀ fún àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run ọlọ́run bá sọ fún àánú Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wasari'u ila maghfiratin min rabbikum ọlọ́run ní ẹ sáré tètè lọ síbi kẹ́ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba yín ẹ máa ṣe competition bẹ́ẹ̀ ṣe wá foríjì lọ́dọ̀ ọlọ́run láàrin àwọn ọ̀rẹ́ rẹ ẹ máa ṣe competition pé èmi ní kó túbá èmi ní kó túbá èmi ní kó túbá láàrin sáré ọ̀hún ní èdè lárúbáwá ìtumọ̀ ẹ̀ ni pé ẹ máa fi gagbága ipe èmi ní kọ́kọ́ fi ẹ̀ṣẹ̀ ilẹ̀ èmi ní kọ́kọ́ fi ilé ilẹ̀ yóò máa jẹ́ iyì fún ọ láàrin wọn ẹ̀sìn làá máa fi ń ṣe yìí àyè fi ẹ̀ṣẹ̀ àyè fi yọ yìí ọlọ́wọ́n bá ní wọ́n sáré hàn ẹ wá bẹ́ẹ̀ ṣe tètè gbáwájú ara yín ila magfiratin pẹ̀lú kẹ́ẹ̀tì ráfẹ́ríjì ọlọ́run kẹ́ẹ̀ tó jáde láyé wa jannatin arduha ẹ máa sálápá ń tètè ẹ máa competition bẹ́ẹ̀ ṣe wàlìjánà síwájú ara yín iṣẹ́ àlìjánà ẹ máa fi ṣe competition aridu asama waatu wal ard alijanna náà ọfẹ bíi sama àtìlẹni u'iddat lil muttaqin àwọn tí wọn bá ní bẹ̀rù Ọlọ́run ọba ni wọn máa wọ bẹ ẹ lè rẹ nìkan kan nínú alijanna àfikọ́jú àwọn olùbẹ̀rù Ọlọ́run téèyàn bá ti wá wà nínú olùbẹ̀rù Ọlọ́run ọba láyé ń bí pẹ̀lú iṣẹ́ rí ti ń ṣe yóò máa béèrè àánú Ọlọ́run ọba kún un nítorí iṣẹ́ nìkan ò gbéyàn wọ àlìjánná àdúrà nìkan ò sì gbéyàn àtàánú ọlọ́run ọba nìkan ò gbéyàn wọ àlìjánná abẹ́gbẹ́gbọ́n ọlọ́run ṣàánú bàbá nàbí ẹgbẹ́gbọ́n ọlọ́run ṣàánú abútọ́lì ẹgbẹ́gbọ́n ọlọ́run ṣàánú abúlábì fámílì ànábì ni gbogbo àwọn tá a kà yìí. èèyàn ọmọ ṣiṣẹ́ èèyàn ó sì máa béèrè àánú ọlọ́run lérí iṣẹ́ yẹn èèyàn onímú kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ṣe àṣìgbọ́yé nípa ẹ̀sìn ọlọ́run wọ́n wá fi iṣẹ́ àlìjẹ́nà lẹ̀ wọn ò ní ṣe wọ́n máa wá gbára lé àánú ọlọ́run àánú ọlọ́run nìkan ò ṣiṣẹ́ kò gbéyàn wà àlìjẹ́nà iṣẹ́ nìkan ló sì gbéyàn wà àlìjẹ́nà méjèèjì lè yọ ọmọ sí kínní ilé yìí máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba wa la tọrọ ọlọ́run ti ní àdìjánà yìí àwọn olùbẹ̀rù ọlọ́run ọba lòun kọ fún kí lè yín ó ṣe tó fi bẹ̀rù ọlọ́run àwọn iṣẹ́ kan ní ọmọ ṣe. ọlọ́run sọnù ayami oníwàfi dhalika falyatanafasil mutanafisun ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe competition tanafus èmi ò ní jù mí náà ń pè bẹ́ẹ̀ ẹ tètè máa ṣe competition ẹ tètè máa dúra yín lọ ẹ máa figagbága nítorí àlìjánà yìí ọ̀dà púpọ̀ ẹni tí wọ́n bá figagbága kó tètè bẹ̀rẹ̀ ń sìn kó rí pé wọ́n lòún dìde jù lóru ni àwẹ̀ alhamis àti ìjọ mande títí kò kì í já thirty fourteen fifteen rẹ̀ kì í já ọrẹ duha kama yẹn náfìlà sunanu rawatiba ká máa tọrẹ ká máa ṣe sàrà gbogbo sẹ́ẹ̀rẹ́ a máa ń wo àwọn èèyàn tó ń bẹ wájú wa nínú ìjọsìn ká lè bá a ṣáwájú wọn àyè wo ẹni tó jù wá lọ nínú ayé anabi ni ládàzóró ìlàmọ́nà wà á fọwọ́kọ̀kùn ẹ má máa wo àwọn tó jù yín lọ nínú ayé ẹ má máa wò wọ́n ẹ má wo àwọn tí ò tó yín yóò di ká ẹ lè dúpẹ́ fọlọ́n àwọn tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àwọn wò làwọn wọ̀ àwọn èèyàn tí wọ́n bá jù wá lọ mọ̀ wọ ẹni tó ní mọ́tò jù ọ lọ mọ̀ wọ ẹni tó ní ilé jù ọ lọ mọ̀ wọ ẹni tó lówó jù ọ lọ mọ̀ wọ àwọn tí ò lówó tu ọ kó lè bá a máa dúpẹ́ fọlọ́run àbọ̀ tó bá ti di abala ẹ̀sìn ọlọ́run ní wàsáàrì òun ẹgbà wájú ara yín tó bá ti dàlí jánà wálé àtàná fásilẹ̀ mutanafisun ẹja ni ẹ̀yin ọ̀dà kẹ́mọ́ wá ṣe competition yìí pé èmi ò ju lágbájá lọ ọ̀kan nínú àwọn ẹni rí wọn lọ́wọ́ àtìyàwó rẹ̀ wọ́n jọ máa ṣe náfìlà lóru tó bá ṣe náfìlà tó bá di ibi aago mẹ́rin àbọ̀ èyí yọ wà lóun fẹ́ sùn díẹ̀ tó bá ti rí tíyàwó òun sùn báyìí tíyàwó tòun náà sùn yọ wà yọ dìde la ilaha illa yọ wà lọ́ọ́ ìṣẹ́láka mẹ́jọ mi Allahu akbar wá bí wíkí ló dé wọ́n lọ́ọ́ sọ pé wa fi dhalika falyatanafas almutanafisun ọlọ́run ní ká máa jura wa lọ òun fẹ́ òun fẹ́ fi gbàwájú ẹ̀ àmọ́ ń lé ayé mọ́ wọ ẹni tójú ọlọ́wọ́ èèyàn èèyàn sáré kọjá bọ́sítọ̀bù mọ́ wọ àwọn tí ò ṣe kíni àwọn tí ò dáa fún tọ́ tó bá ti dọ̀rọ̀ ayé tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn mọ́ wọ àwọn tójú ọlọ́ torí tó bá wọ àwọn tí wọ́n kéré sí ẹ nínú ẹ̀sìn ṣètọ́ ni ọmọ fún ọ nígbéraga ọmọ àwọn òpin àá ah, ebi àwọn sàn sìn kan báyìí ìbá àwọn eléyìí ò ṣe ṣe mọ wò wọn o wọn ò ní jíkọ múfù àlìjẹ́nà tá a wá wí yìí òun àti iná ọlọ́run ààyè ní méjèèjì ọ̀kan ni kọ́lọ̀ ń fi wá bọ̀ kọ́lọ̀ mọ́ fi wá bọ̀ kejì àlìjẹ́nà ni kọ́lọ̀ ń fi wá sí kọ́lọ̀ mọ́ fi wá sínú náà méjèèjì ó ti wà nù tọ́lọ́run bá dá ló pé ọlọ́run bá ń sọ nù áyà mìíràn ó ní ò'iddat lil kafirin ìgbà tí ń ròyìn iná ọlọ́run ọba ní iná náà mo ti ṣe kíni mo ti da apàwọn náà lásẹ̀ apálẹ́sẹ̀ kalẹ̀ fún àwọn ọ̀tá ọlọ́run anabi wa muhammad sallam wọn ní jọkan anabi ìyànná fìlà lọ́wọ́ anabi wa ní ìnira ayétò janna mo rí àlìjanna nígbà tó ìyànná fìlà lọ́wọ́ yìí fatana waltumina unkuda nínú àwọn èso àlìjanna ó déwájú mi mo fẹ́ já a báyìí wàláwò àkàsùtòrò tí ń bá lè já ni táwọn kan wá gbà mí láàyè kí n já ni lá àkàlùtùn mí ni hùmá bákìyàtì dóníyà gbogbo ilẹ̀ bá máa jẹ́ títí táyé ìparí ẹ̀sìn ní jẹ wàrà ayétu nàárọ̀ mo tún wá rí iná wọ́n fi náà hàn mí fálàmù ara kàlíyàwó mi máa ń dọ̀rọ̀ kọ́tù àfzà èèrí nǹkan tí ọ́ dẹ́rù bà rí tó tó ètí nígbà tá nàbí ṣe náà fìlà lọ. makanu alijanna níbo la alijanna wà kọ̀dàrú ọlọ́ni kálá inna kitabal aburari lafi illiyin alijanna ń bẹ lókè lókè lókè lókè sama ibẹ̀ ló gbogbo nǹkan sì ti pèsè nù ẹ̀ kò sí tẹkinọ́lọ́jì kan tí ó dé tí ó wá kọjá ìtọ́lọ́n ti pèpìà sínú àlìjánná gbogbo tẹkinọ́lọ́jì tí a ń lò yìí gbogbo tí ń ṣẹlẹ̀ fún ìgbádùn ayé ọlọ́run ọba tásìkò kọ̀ọ̀kan bá ti tó aláàní ọ̀tàn ìmọ́lẹ̀ sí ọpọlọ àwọn tí ó ṣe wọ́n wá ṣe yọ́ọ́ máa wá yẹ̀yìn lẹ́nu pé kele léyìí ẹ̀ẹ́rí tàlìjánná ọlọ́run ọba ni kò sẹ́nìkan tó rí rí ọlọ́run ọba ni ẹ máa ṣe kìyàmù lẹ́yìn ìgbà tí ń ròyìn àwọn tí wọ́n máa ń dìde lóru ọlọ́run ọba ni ẹnìkan máa ṣe kìyàmù lẹ́yìn tí wọ́n bá ń ṣe kìyàmù lẹ́yìn fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yuni kò sẹ́nìkan nù wọn tó mọ tí mo fi pamọ́ sínú àlìjánná jaza'an bima kanu ya'malun tí wọ́n máa jẹ́sàn lérí tí wọ́n ṣe ní ilé ayé yàrá ìpàlọ́ sọ pé a ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ọ wà béèrè àánú ọlọ́run anábìlẹ̀ ní kọ̀ọ̀kan yóò lè wà jẹ́nà sọ̀sálàm àfi pẹ̀lú àánú ọlọ́run wọ́n lè yín kọ́ anábì ní àtẹ̀mí náà àmọ́ kì í sáánú nìkan láì wọ́ tọ́lọ́ lọ́n sọ bí pé ó ní jàzá àn ọlọ́run lẹ́sàn-án bí tí wọ́n ń ṣe ayé ló jẹ́ fún wọn ní ntójú òrírí tètè òsì gbọ́rí nínú àyà mi ó hùn bí máa sọ́bàrò ọlọ́run bá ní eléyìí lẹ̀san wọn jannatan wa harira láti fi wọ́n sàlì janna torí pé wọ́n ṣe sùúrù sùúrù ẹni tí ó bá wà janna yóò jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni tí ó bá wà janna yóò jẹ́ oní sùúrù ó ṣe sùúrù lérí tọ́à lérí ẹṣẹ́ ẹṣẹ́ ọlọ́run ó ṣe sùúrù lérí mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ torí mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ nìyọ́ wọn wọ́ ṣe ọ wá ṣe sùúrù lérí àdánwò àmì wo tálíkà ni àìrówó náà àmì wo olówó ni ìdààmú kí wọ́n máa dà á làmú bọ́bá sálọ bí wọ́n tún sálọ lé bá bọ́bá tún sálọ bí wọ́n tún sálọ lé bá àmì ìwòlérí ààrẹ àti gbogbo àwọn nǹkan míì náà ẹ rí iná tiẹ̀ níbo lòun wà òun ò sí lókè torí àwọn èèyàn ìṣẹ́ ní òkè ìsàlẹ̀sàlẹ̀ ìsàlẹ̀ ẹ̀lẹ̀ ibẹ̀ ni jahannam wà òun náà tóbi síbẹ̀ abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́mọdé ni kọ̀ọ̀kan wọ́n já síbẹ̀ ọlọ́ni kàlá inna kitabal fujjari ọlọ́wọ́n bá ní ẹ̀rí ààyè àwọn pòkì láfi sijjin ọ wà nínú ọ̀gbun jahannam nísàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni fayakulullah ọlọ́wọ́n bọ́ máa sọ pé oktubu kìtàbà abdi fi iliyin wá ìdó lálàrú ẹrú mi tó sin náà ọba tó sì kú sérí ẹ ẹ mú lọ sí ẹ mú ẹ̀mí rẹ̀ lọ sí òkè sẹmọ lọhùn nínú àlìjánná yọọ máa wá sọ fún ẹrú ọlọ́wọ́n ọba tó wọn ò sí lọhùn oktubu kìtàbà abdi fi sì jí fìlà àrídì sọfúlà ẹ òun lọ sí inú sàlẹ̀sàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ nínú jahannam lọ àdìsí ànábì lọ sàlàyé bẹ́ẹ̀ ọlọmọsá ìsànù wa ẹyọmọ ya mi nínú ẹsìn wa nínú àwọn nǹkan tí àwọn àlùfáà tó ń fẹ́ ká gbọ́yé nínú ọ̀rọ̀ àlìjánà àti iná ìjẹ́ yẹn a lè jẹ́rìí pé lágbájá nígbà tó ti kú yìí ọmọ àlìjánà ni àbọ̀mọ náà ni wọ́n ní gbogbo mùsùlùmí tó ti kú a lè sọpọ́ ma àlìjánná ni a lè sọpọ́ ma ná ni àfàwọn tí ọlọ́run bá sọ pé ó ti wọ àlìjánná àbí tá ànábì bá sọ pé ó ti wọ àlìjánná ànábì dákọ̀ àwọn mẹ́wàá kan àbí wọ́n ju mẹ́wàá lọ pọ̀túnú àdìsí yẹn mẹ́wàá ni wọ́n dákọ̀ mẹ́ ànábì ni àwọn yẹn ti wọ àlìjánná ànábì ni abubakar ti wọ àlìjánná umaru ti wọ àlìjánná usman ti wọ àlìjánná ali ti wọ àlìjánná طليعة والجنة ابن عبيد الله زبير والجنة عبد الرحمن بن عوف والجنة سعد والجنة سعيد والجنة أبو عبيدة ابن الجراح والجنة الحسن والجنة الأسيب والجنة ثابت بن قيس والجنة ukasha anabi ló ti wà aljanna àwọn tá anabi bá mẹ́ńsàn báyìí àwọn nìkan á sọ pé wọ́n ti wọ aljanna nítorí alùbọ̀ṣàrúnà bìrìjánà sẹ́rẹ́ ni tí wọn ọba mẹ́ńsàn kó kú sí mọ́sálásí ìta máa sọ ni pé tó à ń bẹ̀ lọ́n fún kọ́lọ́mọ́sàjọ́ wọ àlìjánà lẹ́fún jẹ́ pé àwọn mẹ́tẹ̀ wọn bá kọ orúkọ òkú wọn wà ní alimaruhum alimaruhum ni pé ẹni wọ́n ti kẹ́ tó ti wà lálùjáná báyìí. bó ló ṣe mọ̀ ta ló sọ fún ọ ọkàn ní lágbájá báyìí ó ní rọyìn màwùlá abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ń bá ní kẹ́ ẹni tí ó sì kú sídìí ẹ bọ ẹ gbọ́dọ̀ sọ pé ọmọ náà ni nítorí ọlọ́run bá ti ní bó bá wò wọ́n ọlọ́run bá wò lè ṣàforíjì fún léyìí èyíkéyìí ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ tí ọba ti ṣẹ bọ̀ ẹ wàá mọ̀ bọ́yọ̀ ti wà lábẹ́ àforíjì ọlọ́ wọn lágbájá wọn ní à ah, ń mọ tí mu wọn ní à ah, àwọn yìí ń bẹnu já náà bàbá yìí ìrọ̀lẹ́ àná ló kú a ah, ó ti bẹ̀rẹ̀ yà báyìí tá ń sọ fún wọn wọn lágbájá yìí mọ iyọ àwọn yàwó yàwó yàwó bá sùn lẹ́kọ̀ọ́ kan pé ó sì náà ni àmọ́ ìmọ̀ kírun ọ̀rọ̀ rẹ̀ wà lọ́wọ́ lọ ẹni tí ń sin lọ́wọ́ ọba gan tí ò ṣe kàbáyìrì gan wọ́n ní àlejẹ́rì àlìjẹ́nà fún lópin ìgbà tá a rí mẹ́sẹ̀gì ipò ti dọ́mọ àlìjẹ́nà torí èyí tí ń ṣe níwájú wa lárí àmọ́ èyí tí ń ṣe ní kọ̀rọ̀ láàrin wọn tọ́lọ̀ àmọ́ a lè sọ wípé alimọ̀ṣuhuru lahun bin nari kẹsìrún alimọ̀ṣuhuru lahun bin janna aṣahadatu bin janna alaama alhasawa xaasọ̀lẹ̀ yìí ti ń sọ yìí ká da ẹnìkan yàn ká da ká da ẹnìkan yarí pé ọmọ àlìjáná ni kò sí nínú súnà ó ṣe wù kẹ́sìn rẹ̀ ó tó níta àmọ̀ sọ ni pé abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá bá fi wọ́n sí àlìjáná bó ṣe wù kẹ́sìn rẹ̀ wá tó tí ò bá ti ṣe ẹlẹ́bọ a gbọ́dọ̀ pé ọmọ náà ni ìdákàmọ́ ni pé abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sẹ̀ ni ọmọ náà àmọ́ gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ti ṣàlàyé àṣàhádàtúlà àmà tí ọlọ́wọ́n bá ti ṣàlàyé pé àwọn tí wọ́n bá ti ń ṣe nǹkan báyìí ọmọ náà ni wọ́n o tí wọ́n bá ti kú lórí nǹkan ọ̀hún ọmọ náà ni wọ́n. ọlọ́run ní àwọn kèfèrí tí wọ́n ń bọ̀rìṣà àbí innal ladhina kafaru min alil kitabi wal àwọn tá a fún tíra síwájú àtàwọn olóòṣà fínárì jahannam ọmọ náà jahannama ni wọn o nípa aláàtúnṣọ tí alùkìtàbí kan bá ti kú nasara ni àbí yahudi kò ní ìdíkọ́sọ ọmọ pé ah baba david yìí ṣe dá gan ọlọ́run ti ó ti sọ bí ti ń lọ àbọ̀lọ́wọ́ ti sọ ẹ̀ kí ni wàá fẹ́ máa sọ ẹni tí ó bá ti kú lérí islam tó bá ti kú ọmọ náà ìyẹn clear ta ló clear rẹ̀ jama àyà kura àmì èèyàn ó jẹ́ mùsùlùmí ó wá ní sẹ́bù kan tí ń ṣe yàtọ̀ sẹ́bọ̀ torí tó bá jẹ́ mùsùlùmí tí ń náà òun àtàwọn tá a wúyì náà kankan náà ni ni wọ́n àmọ́ kì í sẹ́bọ̀ àmọ́ lẹ́sẹ̀ míì ti ń dá tó lè mú wọn náà ee bọ́ba wọ lọ́wọ́ ọba olè fèrèjì ọba sì wù ó lè jẹ́ ń yá kó fi sálì jẹ́ nà ọlọ́mọ jẹ́ wáyà kó tó wà lè jẹ́ nà wọ́n ní kọ́dà al-mubashsharuna bil janna lárí àwọn tọ́lọ̀ wọn bá ní ọmọ náà ni wọ́n àwọn tọ́lọ̀ lọ́mọ àlùjànnà ni wọ́n àti ká ọlọ́run tí wọ́n dákọ̀ àwọn kan fọ́mọ náà ni wọ́n ọlọ́run dákọ̀ fìràwọ́ náà ọlọ́run lọ́mọ náà ni Abu Lahabi ọlọ́run lọ́mọ náà ni ìyàwó rẹ̀ àbí wọ́n múra àtúwò hammalatul hatabi fi jìdí ahábúlóhùn mímọ̀ sadi ọmọ náà ni ọlọ́run kílẹ̀ rẹ̀. Abu Talib ẹ̀gbọ́n bàbá anabi bó ṣe wàhálà tó anabi declare rẹ̀ pé òun kàn sì pẹ́ rẹ̀ kó n bí iná tó ga wọ́n gbé wá sí iná tí ó lò tó kéré àmọ́ ìyá abẹ bí ìgbà tá fi ògùn náà sí yẹn ní gìgírísẹ̀ tí eré yẹn wá ń sọ bí omi gbóná ni ìyá abẹ nù anabi sálàyé yẹn nínú hadith gbogbo àwọn tá ànábì tẹ̀lé ọmọ náà ni wọ́n yìí kí láwọn náà máa pè wọ́n ọmọ àlùjáná <laughs> ẹni bá gbọ̀n lọ́wọ́ àlùjáná yóò sì dọ̀ ọmọ náà nítorí ń pe ọlọ́wọ́ àtànábì ní irọ́ nìyẹn tó ti jẹ́ pé nínú ẹ̀sìn wa yìí anídì àgbọ́yé nípa ọ̀rọ̀ àlùjáná àtọ̀rọ̀ iná ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa àwọn aṣẹ́wò máa wá ṣe táwọn fi wọ àlùjáná ìròyìn àlìjánná pọ̀ léyìí tẹ́ a lè kà tán èyí tó ga jù ń bẹ nínú ìròyìn àlìjánná òun náà ni pé ìtọ́ ga jù nínú ìròyìn àlìjánná òun náà ni pé tabadà àlìjánná á rí ọlọ́run á rí tani á rí ojú oyin yẹ ọmọ yìí dín náà dìrọ ọlọ́run láwọn ojú kan tutù lálìjánná ìlà rabbiha náà dìrọ wọ́n máa wo ọlọ́wọ́n ọba wọn báyìí wọ́n máa wo báyìí ọlọ́mọsá àfihàn àwọn tí ọ̀rọ̀ lọ kò wá sí ìgbádùn kan tó wà ní àlìjánná tó tó kéèyàn máa rí ọlọ́run lẹ́yìn náà àwọn àgbàdùn mìíràn tó wà ń bẹ̀ láwọn àgbàdùn àwọn àgbàdùn tilé ayé lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ wa tí a ní bùkátà sí ọ wà nínú rẹ̀ pé innal muttaqina mafaza hadaiqa wa anaba àwọn tó bá wọ àlìjánná àwọn olùbẹ̀rù ọlọ́run bá ní o á fún ọ ní ọgbà wọ́kàwá ibà àtọ̀rọ̀ọ̀bà á fún ọ láwọn obìnrin wàkásán dìhákọ̀ á fún ọ láwọn kọ́ tí wọn ò rírú ẹ̀rí nínú àlìjánná ọjà wà ń bẹ tá a lọjà a mọ lọjà supamakẹ́ẹ̀tì wà lálìjánná àwọn ohun èèmọ̀ wò lọ ọkàn débẹ̀ ọkàn mọ́ra ń tọ́ bá ti ṣe kíni tọba ti eh, ọmọ mu tọba ti rí náà ni òníra kankan ọkàn mọ mu tọba ti kíni tọba ti rí nínú alijanna oye ọlọmọ ni alẹ́ ata ka hadithu gaasiya ojú yàwó ma ṣe xọ́ṣe amila tó nas ba tasula anaro hamiya tusko min ainin aniya lẹ́yìn sálà ń tọ́ amu illa mi dọ̀rí láàyò sùn wàlá yóò gbìn ju ojú yàwó ma ìdí náà ìmà ojú wo tutù ìlà nazira. وجوء يوم إذن نعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية او نيغبو غبو فيها عين جارية او مي او تافو يتاري روري او امبي فيها سرر مرفوعة او بيد تاري روري او امبي واكواب موضوعة او قوم تاري روري وانا مصفوفة او بيلو تاري روري wọ́n sara bí yóò mọ̀bùtí wùsà àwọn ọ̀rọ̀ gìtáàrì irú ẹ̀rí tí wọ́n kó àwọn obìnrin wá fáwọn ọkùnrin ipe ah, àwọn àwọn àwọn hóró ayin àwọn obìnrin ìmọ̀lẹ̀ ní gbogbo ara wọn a mọ̀ pé ṣe màláìka làwọn lẹ́yìn náà àwọn èso màláìka obìnrin tán lọ́wọ́ àlálìjẹ́ nàná ni lámú yẹtùmẹ̀sẹ̀ hónínà ń sùn kọ́bìlà wọn wọlé àjáàn ọmọ èèyàn bá wọn sùn rí àlìjẹ́ náà bá wọn sùn rí. fi ṣugule nfa kihun ni suratu yasin ipe àwọn ọmọ àlìjánná wọn wà wọn bí sí gan wọn ní ìtumọ̀ ìtumọ̀ ni pé wọn bí sílẹ̀ ni pé wọn mọ̀ dẹ̀síwájú àwọn ọmọbìnrin tẹ́nìkan dọ́dọ̀ wọn rí èyí ni tó bá ṣe sùúrù láyé mi o lè kó méjì papọ̀ o lè sẹ́ lọ́hùn kó tó fẹ́ gbádùn lọ́hùn o ṣe sùúrù ń bí ọwọ́ àlọ́ lè gbádùn lọ́hùn eléyìí ìròyìn àlìjánná pọ̀ gan léyìí tá a lè kà á tán. àmọ́ iṣẹ́ ò là wá ṣe tá a fi wọ àlìjánà tàbá sì ti wọ̀ tán àníjáde mọ́ nínú àwọn iṣẹ́ àlìjánà ó dà ní kéèyàn bẹ̀rù ọlọ́ ọlọ́ni wasiqa alladhina taqaw ila aljannati zumara ọlọ́run ní àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run á kó wọn níjọ níjọ ipe kan máa wọ àlìjánà nínú ẹ̀ iman mọ́jì iman rẹ̀ bí iman rẹ̀ òní wọ àlìjánà ọlọ́run ní innal ladhina amanu wa amilu salihat gbogbo àwọn tí wọ́n ní iman tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ rí kanat lahum jannatul firdaus àwọn ni wọ́n wà jẹ́nà wọ́n jí iman ni wọ́n bàjẹ́ o àsìkò tá a wá wà yìí àsìkò tí iman ni wọ́n bàjẹ́ lẹ́yìn náà sùúrù gẹ́gẹ́ mo ti sọ síwájú wa jazahum bima sabaru jannatan wa harira ẹ wà àlìjánà ọlọ́run sùúrù nínú ẹ̀ òun náà ni kí èèyàn kọ́ mọ́sálásí man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna téèyàn bá fi lè kọ́ mọ́sálásí kó tó jáde láyé a kọ́ máa ń ṣàn fún nínú àlìjánná ẹni wọ́n bá kọ́lé fún àlìjánná kò ti wà àlìjánná àlìjánná nínú àwọn sàhábà kan lọ́wọ́ ní àwọ̀ lágbára a lè kó didi mọ́sálásí ànábìyàn wàlẹ́wò kà mọ́ fún aṣọ tọ́yìn bẹ́ẹ̀ yẹn bá dá sí mọ́sálásí tọ́jẹ́ pé ẹnu wọn bá ń tóun kọ́ ń bẹ̀ kò ju ibi tí ẹyẹ lè bà lé ibi tí ẹyẹ lè bà sí ìdajì búlọ́ọ̀kù sísè kan àbí tà ànábì ní tó tọ́jẹ́ pé inú sí ogun rẹ̀ ló ti rọ́jú mu tọ́wọ́ amú lọ mọ́sálásí wọ́n wá jọ yẹn papọ̀ bánà Allahu lahu baytan fil janna ó di ni máa ń ṣàlọ́ wọn kọ́ fóun náà tó bá dúdú àlùkìyà ìyá rẹ̀ kú ọwọ́ àǹsọ̀kú ọwọ́ àmásọ̀ ọ̀ńdó mọ́sálásí ń bẹ́ńlẹ̀ ọkọ̀ ṣe ìjọ ìjọ àtìlù àtasọ òun ni wọ́n fún láti jẹ́nà wọ́n lọ ń ṣayẹyẹ fúnra rẹ ọ ṣayẹyẹ fún yàrá àti bàbá rẹ wọ́n lọ fẹ́ kó àjọ àjọ tó dá ọfẹ́ sí kínní ọfẹ́ kó nínú àwọn iṣẹ́ àlìjẹ́nà òun náà ni asọ́wù kéèyàn máa gba àwẹ̀ lọ́pọ̀lọpọ̀ Ramadan àtàwọn àwẹ̀ sunna wọ́n nítorí pé báàbù kan wà nínú àlìjẹ́nà wọ́n pè ní báàbù rọ̀yàn la yadkhulu minha illa sa'imun àwọn kan ò ní gbàbẹ̀ wọlé àfàwọn tí wọ́n bá ń gbàwẹ̀ dáadáa lẹ́yìn náà sunna àwẹ̀ sunna lẹ́yìn Ramadan lẹ́yìn náà kéèyàn máa kírun dáadáa kéèyàn máa kírun dáadáa kéèyàn máa kírun dáadáa as-salatu miftahul janna wọ́n ní kọ́kọ́rọ́ tó yẹ fi wal janna gan kíni irun bí ọba ti ṣí kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ gbogbo ntọ́ bá ti gbé lọ́wọ́ kọ́ fẹ́ gbé wọlé bó ṣe kí kọ́kọ́rọ́ wọn ò kéré tó bó ṣe kí nǹkan tó fẹ́ gbé wọlé tóbi tó bẹ́ẹ̀ bá ní kọ́kọ́rọ́ fẹ́ wọlé bẹ́ẹ̀ ọba ti kírun kọ́ gbàgbé àlìjánná kọ́lọ́mọṣẹ́ sọ níbẹ̀ ọ̀kan náà àwọn sàábà lè bá anabi sàlá ó lóun fẹ́ wọ àlìjánná òun sì fẹ́ káwọn jẹ jòkó láàlìjánná anabi náà ọfẹ́ wọ àlìjánná ọfẹ́ wọ àlìjánná a'inni ala nafsika bi kathrati sujud gbìyànjú kọ́ ọmọ fẹ́rí kanlẹ̀ púpọ̀ gbogbo àtọ́ bá ti sàlùwàlá gbogbo àsìkò tó bá ti bọ́ sí mọ̀ yẹn náfìlà ànábì ni wọ́n Bilal mo gbọ́ ohun ẹsẹ̀ rẹ lálìjánná kí lọ́ọ́ máa ń ṣe tó fi dọ́mọ àlìjánná Bilal ni ìtòhun máa ń ṣe náà ni pé kò sí gbà tóhun ó ṣe àlùwàlá àfi kóhun ó kíraka méjì pẹ̀lú àlùwàlá yẹn náfìlà púpọ̀ duha ọ̀yàn kátó kírun zori mẹ́rin lẹ́yìn zori méjì lẹ́yìn magribi méjì lẹ́yìn shai méjì kátó kásùbà méjì gbogbo àwọn náfìlà yìí nàgbé ní sunanu rawati anabi sallallahu alaihi wasallam làmàlẹ nínú hadisi kan anabi ní gbogbo ẹni tí ń bá ń kí man salla sinata ashrata raka fil yawm ẹni bá ń kí raka méjèèjìlá yìí lójúmọ́ wa layla ń kí tọ̀sán kí tòru banallahu lahu baytan fil janna ọlọ́run kọ́ ilé fún lálẹ́ janna ẹni bá lóun lówó tó fi kọ́ mọ́sálásí kí ni before ọ̀run after kò sẹ́ni tó lọ́wọ́ ọ̀kẹ́ bọ́ọ̀ bá ní one point five ó ní two million tó yẹ kọ́ mọ́sálásí mọ́ yẹn nẹ́fìlà méjìlá lójoojúmọ́ wà tẹni tó kọ́ mọ́sálásí ten million ilé kan náà wọ́n jọ ṣe kíni wọ́n jọ kọ́ fún yín àmọ́ ọ̀kọ́ mọ́sálásí ò tún yẹn nẹ́fìlà. raka méjì kátó kásùbà raka mẹ́rin kátó ké zórí raka méjì lẹ́yìn zórí raka méjì lẹ́yìn magrib raka méjì lẹ́yìn ìṣà ọlọ́run ọkọ̀ máa ṣàfọ́ náà ní àlìjánná nínú àwọn nǹkan tẹ̀yẹ̀ máa ṣe tẹ̀yẹ̀ máa fi wà jẹ́nà kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn kéèyàn máa dìde lóru lásìkò táwọn yẹn bá sùn láka méjì ni o mẹ́rin ni o ọ wà fi wítìrì ó fi ṣe kínní ó fi parí ẹ̀ bọ́lá wọn bá ń ṣe rọrùn fún yàn kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ìtò mu ọ̀wà jẹ́nà lọ́lọ́run ṣe kínní lọ́lọ́run ọba ti ń ṣe rọrùn fún ọ lẹ́yìn náà kí obìnrin kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ìmọ̀ nsọ́dọ̀ máa lè jẹ́nà léyìí tí ò sí láwùjọ máa lè nì bọ́bá sì wà bóyá ló tú bóyá ló tú bíi five percent obìnrin tó kọrọ ó ní dákẹ́ tó sì dákẹ́ obìnrin tó kọrọ ó ní ó tó tó sì ló tó obìnrin tó kọrọ ó ní ànímọ̀ balagbájá sọ̀rọ̀ ẹ mọ́ tí ò sì ní lọ́bẹ̀ mọ́ obìnrin tí wọ́n sọ̀rọ̀ sí tóun náà ní sọ́tì ẹ̀ jẹ̀mọ́ obìnrin tí wọ́n ní tọ̀ ètò ìtọ́wà lọ́wọ́ mi lónìí ẹ bá mọ́lẹ́jì ẹ tí ó pe kí ni bóun ni ká wá ṣe lé àwọn kan sì ń bẹ nílé kan tó jẹ́ pé báwọn ṣe ń ṣe ojoojúmọ́ ti wọn nù ìtẹ́ sì fi ń ṣe náà ni wọn náà bọ́ sí lẹ́fù wọn kó lè bá àfọkànlẹ̀ lọ́kàn balẹ̀ torí kò sí lọ́wọ́ ẹ̀ nìyẹn bọ́bá ti wá ní òní fi lọ́kàn nítorí sọ fún ni pé kọ́lọ́ lè gbé àbí kọ́lọ́ lè yá àbí kọ́lọ́ ìdẹ́lẹ́sìn ládùúgbò anabini isa sọlá tìlímọ́rẹ́ àtúkàmsà ha tí obìnrin bá ń kírun wákàtí márùn-ún rẹ̀ wàsọ́mọ́tì ha àti sì Ramadan àti sunna wà áfíìsì ti farijaha ti ń sọ abẹ́rẹ́ tẹ́nìkan ọba lásìkò lẹ́yìn ọkọ ẹ̀ wà àtọ́ àti zawjaha tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ ẹ̀rin ọlọ́run wá gbé àṣẹ ọkọ ó gbé sí inú kàtígórì irun àtàwẹ̀ kí làlàhà wọ́n wá sọ fárábìnrin yẹn pé òdìkúlì min abuwabi jannati thamani atishit ojú ọ̀nà tó wà lìjánà mẹ́jọ ni èyí tó wá wù ọ ni kò mú kí ni ó mú jàmá arábìnrin yẹn kí ló fẹ́ mú alifuridaus àlùfíndọ́sì àárín wọn fi sí àmọ́ òun làjẹ́nà tó dájú ọlọ́run ṣe nípele nípele nítorí pé àwa náà iṣẹ́ eré wa ìpele ìpele ni. obìnrin anabi sọ anabi sọsọlá njọ kan anabi ni ala okubirukum bi nisa ikum min ahli janna o wa nisa ikum min ahli janna ẹ jí n sọ àwọn obìnrin tí ó bá yín wà janna fún yín anabi ni alwadud obìnrin tó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ gan-an kò sí fẹ́ mi kò sí fẹ́ mi nínú ìfẹ́ ọkùnrin mi lẹ́mí ẹ̀ mọ́ lẹ́yìn ìfẹ́ ọkọ ẹ̀ ẹ bá tú ọkàn obìnrin mi lẹ́nu ẹ ẹ ìfẹ́ eríṣiríṣi lẹ́bàá mi eléyìí sọ màlìjánà anamí aliwadud ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ nìkan kò sí fẹ́ ọkùnrin mi lẹ́mí ẹ̀ mọ́ aliwalud ó sì rẹ́ẹ̀dì láti bímọ fọkọ rẹ̀ walud wàlàdà yẹlidu walud. walud fa'ul ẹni tí tọkọ rẹ̀ bá ti ní mo fẹ́ bí ma ṣe o yóò ní ah níbẹ̀ ti fẹ́ ni tọ èmi náà ti ṣe tán ẹ fàdúrà ràn mí lọ́wọ́ kọ́lọ́ ràn mí lọ́wọ́ lérí ẹ̀ kì í ṣe ìtí ọmọ lọ lè ṣẹ́yún tọkọ ó sì mọ ẹni tí ìbejì alẹ́tì ìzà gọ́dìbàtì alẹ́bí ni arábìnrin tí ń sọ fún yín tí mo ní ọmọ àlìjáná ni tọ́ba fi lè tí ọkọ rẹ̀ bá bínú jẹ́ àti àtàtọ́dà ayẹ́dà àfihàn òjìhà kò ní jọkọ rẹ̀ sùn àfi tó bá fẹ́rí jì yóò wá gba lọ́wọ́ mú báyìí láàzó kò gámadọ́n àtàtàrúdọ́ èyí ní sùn lé ní àfi tí ọba yọ́nú sí mi nítorí alẹ́ pa àjẹ kásùbà lọ́la kámọ́ sẹ́kẹ́ni kámọ́ jì ànábì láwọn obìnrin báyìí ọmọ àlìjánná ni wọn gbogbo ń tàǹgbọ̀ yìí ń túmọ̀ pé kèé ṣèrun nìkan àtàwẹ̀ nìkan làá fi wọ àlìjánná a máa fi wàárí wọ àlìjáná lọ́lọ́run fi ń lẹ́sìn náà àmọ̀nù àwọn tó ní imán wá àmìlù sọ́ọ̀lì àti tí wọ́n tún ṣiṣẹ́ rí iṣẹ́ rí ìwárí kanat lahum jannatul firdaus nuzula àjẹ́nà firdaus ni wọ́n wà kọ́lọ́mọ́sá fi gbogbo wa sínú wọn. nínú tá máa ń kà tí máa ń jẹ́ sábà wífà àlìjáná kìrààtù ayatul kursi téèyàn bá ti kírun ọ̀ràn ni gbogbo ẹni tí máa ń ka kursi yù lẹ́yìn irun lam yahul bayna wa bayna dukhulil jannati illa al kò sí tí ò ní jẹ́ wà jẹ́nà àfikún nìkan tọ́ba ilé kúbà ilé wà jẹ́nà Allahu la ilaha pẹ̀lú kíta òye jọ jiná ni o Allahu la ilaha illa huwa rẹ yóò dé nínú kọ́líbù kì í sọ Allahu la ilaha illa huwa kò sí yóò seven thousand seven hundred seventy seven tọ́mọ wa kàkàkùkà tó tún délé tó lè mú kankan tó tún àtọ́ṣẹ́ tọ́mọ gbígbà sóbì ìgbà ìgbà àwo sóbì káàkiri. Eh, kùrìsì yìí nǹkan o kùrìsì yìí tó níbàámu pẹ̀lú dẹ́mẹ́lọ́kàn rẹ̀ àti ntọ́nka lọ́fíìdá kẹ́yìn mọ́ka ayatul kùrìsì nínú ẹ̀ anabi sọ̀rọ̀ sálàm anabi ní rẹ̀ ayatul banat kéèyàn ọmọ tọ́jú ọmọ obìnrin gbogbo àtọ́nà bá fún lóbìnrin àdánwò ni o ẹni bí ọkùnrin náà àdánwò ní tiẹ̀ náà àmọ́ tiẹ̀ sẹ́pẹ́rẹ́ ẹni bá ti lóbìnrin ó ti wọṣẹ́ ó ti wo ọlọ́run gbéṣẹ́ fún ni ọlọ́run ti wọ́n ṣẹ́ fún yóò wá máa béèrè lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ tọ́lọ́run ṣe kínní tọ́lọ́run ọba gbé fún anabi ni man kunna lahu thalathu banati ẹni bá ní ọmọ obìnrin mẹ́ta ńlẹ̀ fattaqa arákùnrin yìí bẹ̀rù ọlọ́run àwọn ọmọ rẹ̀ yìí náà wọ́n wá rí bẹ̀rù ọlọ́run lára rẹ̀ wa aqama alayhinna ó sì náwó lé wọn lérí ó wọn ò sáláì má máa kírun wọn lásìkò wọn sì mọ ọlọ́run ọba wọn dájú káànà má ìfẹ́ jẹ́nà ti àkàtà ànábì ni èmi àti bàbá yẹn àjọ wà lálẹ́ jẹ́nà fìdáwùsì ànábì yóò jòkó lẹ́bàá wọn náà jòkó wọn jọ mọ́ rírà wọn. nítorí ọmọbìnrin sọ̀rọ̀ tọ́ ọmọbìnrin ó sì máa lóyún mọ́ ọ́ la ó yóò sì máa ṣẹ́yún mọ́ ọ́ la ó bẹ́ẹ̀ bá wa tọ́jú ọmọ obìnrin èèyàn ní sùn ò ní sùn lọ́sàn-án ò ní sùn lóru gbogbo ìyá tó ṣe wàhálà lérí ọmọ obìnrin nítorí tóbìnrin bá ti da ayé ọ̀dà tóbìnrin bá ti da ayé ọ̀dà gbogbo ọba tí yóò sùn lérí ọmọ obìnrin tó fi wá tọ́ tọmọ yìí sì wúlò fọlọ tó wúlò fún rẹ tó wúlò fún lò anabinemi àti ẹ àjọ wàlá jẹ nàbàyà nínú ẹ òun ni kéèyàn mọ sí dáadáa sí níbọ bóyá mùsùlùmí náà àbí kìí ṣe mùsùlùmí arábìnrin kan kú ní Madina arábìnrin yìí àwọn yẹn wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ànábì wa ń gbọ́ ànábì ní kí ni arábìnrin yẹn máa ń ṣe wọ́n ní inna fulanata tusalli layl ah kìí sùn lóru yóò máa ṣe tahajjudi ni wa tasumu nahar lọ́sàn-án báyìí àwẹ̀ ní sáà wa fi lisani shay'un tudhi jiranaha àbáwọn níbọ̀ rẹ̀ ní tó bá sí bú àwọn báyìí ó dìgbà tẹnu bá ro kó tó dákẹ́ èpè ìkara ọ̀rọ̀ kálukú ìfẹ́ tọ́ anabi ni la khayra fiha anabi ni kò sóore lára ẹ iya fi naare alijanna lẹrù kọ wa kò sí alijanna inú nalọwọ báyìí látara ọ̀rọ̀ lásán jama adékèyàn ma sọ̀rọ̀ dáadáa sí níbọ yóò ṣe sábàbí kéèyàn wọ bó kéèyàn wọ alijanna nínú ẹni kéèyàn máa ṣe dáadáa sí àwọn tí ì ṣe mùsùlùmí ẹ̀sìn wọn ló ní bá wọn ṣe àmọ́ wọn máa ṣe dáadáa tó yẹ kó ṣe sí wọn lábala ìrànlọ́wọ́ lábala àánú ó dá sí wọn níjọ́ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni ó di òye wọn pé lákùn dínú kan wọlé yẹ di ànábìdì máa ń kọ́ta lamọ̀ wá àhàdà ẹni bá pa ẹni tí ì ṣe mùsùlùmí láì ṣe òun tó òun náà fẹ́ pa láì ọkàn bínú sí náà ní pé ńgbà tó kírun kírun sí láyé ọwọ́ apá lamuyari hirahiyat alijanna alijanna dọ́rọ̀ kó wọ́n wọ́n ni anabi ni kò ní gbóòórùn bẹ̀ kí ló ṣe fún wọ́n bá lẹ́yìn jọ́sẹ̀ sìn ebi baba baba anabi adama lọ́dà bí gbogbo ó ní baba gbogbo yín bọ́lọ́dà rẹ lọ́dà anabi adama kàmá sẹ̀sìn gbọ́ yé o nínú ẹ̀ tí mamu yan wàlí janna hifsul farj kéèyàn ṣọ́ àwọn rẹ̀ kéèyàn sì ṣọ́ abẹ́ rẹ̀ bọ́yọ̀kùnrin àbóbìnrin anabi wa muhammad sallam anabi ni man yadman li ma bayna lahiyai wa ma bayna rijilai adman lahu aljanna gbogbo ẹni tó bá fún mi garanti lérí àwọn rẹ̀ àti abẹ́ rẹ̀ ipò òun ò ní fi ba tèèyàn jẹ́ òun ò sì nífa bẹ́ẹ̀ òun ṣèṣekúṣe tóun ò fi kú tóun ò fi lè bọ́ lọ́hùn èmi náà ń fún garanti pé yóò wà aljanna tóun bá ti ṣe kọ́mọ retí á pàdé nítorí pé méjèèjì yẹn òun náà ni aburú tí máa bọ́mi èèyàn jù ìdéyàn jẹ sí ẹnu àti tí yóò fa bẹ́ ṣe bọ́bá sì ti jẹun tẹnu bá ti gba tiẹ̀ abẹ́nu ọmọ ṣe kíni abẹ́nu ọmọ béèrè tiẹ̀ tọ́wọ́ ní sùúrù lérí ìyàwó ẹ̀ nìkan ó ní sùúrù lérí ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ nìkan kò wọn ṣẹlọ́hún bẹ́ẹ̀ ni ò bẹ́ ṣẹlọ́hún anabi ni nígbà tí ṣe tiẹ̀ ìdẹ́mi náà tọrọ fún lọ́rùn ni pé yọ wà lìjẹ́ náà ọlọ́mọsá fi wá sínú àwọn tó wà lìjẹ́ náà nínú ẹ̀ alẹ́tìsáàbù wà sọ́bùrù alámọ́tòlè wọ́lá kéèyàn ṣe sùúrù kéèyàn sì gbà fọlọ́ téèyàn bá rí kú ọmọ ọlọ́mọsá yìí sọ níbẹ̀ bọ́lọ́mọba kádàrà rẹ̀ tó bá ṣẹlẹ̀ gbà fún ọlọ́ ìtìsáàbù wọn pè nìkan ní umu sulaim umu sulaimu yìí ọ̀rẹ́ ọmọ ẹ̀ ọkọ wa jáde ọlọ síbi kan ìgbà tọkọ fi dé ọmọ ti kú umu sulaimu ọwọ afẹ bọkọ yẹn nu jẹ kọfẹ kápá tẹnṣọn mu ọwọ ara gbé ọmọ yẹn sí kọ́nà kan nínú ilé nígbà ọkọ dé ọkọ ní ọmọ ńkọ́ ó ní wúwa sáàkiri ọ ó pè rọrọ síbẹ̀ nínú èdè lárúbáwá lóyìn bá kú wọ́n máa ń lo sáàkì nù fún e, wọ́n sì máa ń lò fẹ́ni tí ó relax nígbà tí ọkọ ò rí ẹkún tí ń sunkún tí ó sì rí tí ń banújẹ́ ìtumọ̀ wo ló fún ìtumọ̀ pé relaxing lọ́ba jẹun tán ọ jẹun tán lọ́kọ́ bá ní kí ó mùsùlùmí kọ́ ọmọ bọ̀ wá nu yàrá káwọn ṣe sunna. sunna ní bá tún ṣe sáàní àwọn méjì bá tún ní àṣepọ̀ ó mùsùlùmí tó jẹ́ ọ̀yàwó kọ̀fẹ́ kọ́kọ́ rẹ̀ ọ̀fẹ́ kínú rẹ̀ bàjẹ́ ọtẹ lọ́rùn nígbà wọn wá wẹ̀ tán tí wọn wẹ̀ jẹ́nàbà tán wá jòkólẹ̀ tí wọn parí náfìlà ó wá pe ọkọ rẹ̀ pé bọ́ọ̀ bá rẹ́ nìkan tí ó yá nǹkan nílé kejì táwọn tó nìkan wá ní kọ́ bá wọn mú nǹkan òun nǹkan àwọn padà ṣé ó yẹ kó fún un àbí kò yẹ kó fún sọ yẹ kó máa kanra ẹ wo àwọn obìnrin tí wọ́n pé kọ́kọ́ má dààmú yẹn priority lọ́dọ̀ wọn ni gbogbo ìjọba ti mú dààmú bọ́kọ wọn wọ́n mú kó àbúsùlẹ̀mù wa ni ah, irú ẹni tó yá nǹkan wọn nìyẹn nígbà tí òun lónìí ni ìbàdí ètí ṣe tiẹ̀ kọ́dà kọ́dà padà fún wọn náà ni nígbà wọn kanra kan dà kò lè kanra torí òun kò ní tí ma banújẹ́ kó a àfúnṣe mi kò lè banújẹ́ òun kò ní náà ẹni tó nìkan ló ṣe kíni lọ́gbà ń kẹ́ ọwọ́ sọ fún mi ọmọ rẹ tó filẹ̀ láàárọ̀ ẹni tó ní ti ṣe kíni ó ti gbà. lọ́wọ́ àwọn wo mi rẹ̀ là ń jẹun ah, ọlọ́wọ́n fẹ́ kí sọ́ọ̀kì yẹn kó ṣe kíni kó affecte àlàáfíà rẹ̀ gbogbo obìnrin tó bá fún ọkọ rẹ̀ lápatẹ́ńsọ̀n àbò ń fún ọkọ rẹ̀ ní stroke àbò ń fún ọkọ rẹ̀ ní àìbalẹ̀ ọkàn kò lè wọ àlìjánà. ẹyọ mayami arábìnrin yìí ọgbà fọlọ anábìnrin gbogbo ẹni tó bá gbà fọlọ lérí ikú ọmọ tó bá ṣẹlẹ̀ báyìí mọ́ni tasabasa látàtàmí sulibihi dákàlà àlìjánà anábìnrin ẹni tọ́lọ́ bá gbọ́ ọmọ mẹ́ta lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọ̀fọ̀ mẹ́ta yẹn yóò fi fún lálìjáná ni o kọ́ọ̀láti ìmúratùn arábìnrin kan nínú àwọn umahat àwọn ọmọdéhùn nígbà tá anábì ń sọ̀rọ̀ yìí òun náà wà náwó ní ya Rasulullah ìwé òjíṣẹ́ ọlọ́run wasilẹ́yìn àwọn tá a ní méjì méjì ń kọ́ kọ́ọ̀lá wasilẹ́yìn anábì ní ẹ̀yìn tẹ́ ní méjì méjì náà ọlọ́run fi àlìjáná rọ́pò rẹ̀ fún nǹkan kan ò lè bólúgbàgbó òdodo láburú àfikọ́ lọ́wọ́ fi sàlìjánná fún tọ́ba ti ṣe sùúrù kódà anábì ni ó débi ẹ̀gún tí máa ń gún yàn anábì ni wúwo ẹ̀gún tọ́ba gún ọ tọ́ba fèrè gbá owó oyé inú rúnrún èdè fífọ́ tọ́ba ti gbà pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá anábì ni ọlọ́run fi pèsè rẹ̀ rẹ̀ ni ẹni bá ti pèsè rẹ̀ rẹ̀ ni mo ní ọwọ́ àlìjánná ìgbésí ayé mùsùlùmí ó dájú àbí tí o bá dòkó gbẹ́kọ̀ lóko tí o bá dòkó gbẹ́kọ̀ yóò máa wá darẹ̀ láàmú ìṣòro ẹ̀yà kan ló ní wá fa mẹ́sàn fún rẹ̀ nínú àwọn tí máa ń dé ọwọ́ àlìjánà òun náà ni kọ́lọ̀ ń gba ojú lọ́wọ́ yẹn anábìlẹ̀ ni tá a bá gba habibatai tá a bá gba ètò nífẹ̀ẹ́ sí jùlọ méjì tó wà ní wájú rẹ̀ tá a bá gbà fún lálìjánà padà ní àwọn afọ́jú tó ní má ní ìbànújẹ́ ẹgbọ́ tí ó pè é la'alla Allaha yuridu biyal ń bá mi káànú pé yín ṣubú bóyá ń nà gan bóyá ma fojú ṣe àmọ́ ọlọ́run ti ṣàdéhùn òun sì ti sùúrù ojú tó wọn ọlọ́run ọba yóò fi compensate òun pẹ̀lú ni anábì ti sọ gbogbo àwọn afọ́jú ni wọ́n sìn sẹ́mi ká máa jó ni afọ́jú abọ́dún ti segin ni tí ń kírun abọ́dún kan lè bá nàbẹ̀sà sọ́làm ó ní láàjínú máa ń yẹ kúndùn ní almasjid ó ní ìyìn rí ẹni tí ó mú mi tí ó fà mí tẹ̀tẹ̀ lọ masalasi. mọ́sálásí ìyìn rẹ ni tí ó fà mí tẹ̀tẹ̀ lọ sí mọ́sálásí ànábì ní asẹ̀mìtà nìdá ṣé bí òun etí rẹ̀ òdì ẹ̀ bọ́ ń gbọ́ tí wọ́n bá pèrún ó fa ajib ànábì ní bọ́ọ̀ bá ṣe dé mọ́sálásí ọ̀dọ̀wọ́ lọ́ọ̀lẹ́ kírun mọ́sálásí ẹ wá wo wàhálà tí wọ́n ṣe kó tó débi wá wo wàhálà tá afọ́jú ó ṣe kó tó dé kíni kó tó dé mọ́sálásí nínú ẹ̀ ó náà làárẹ̀ tá a rẹ̀ bá ṣèyàn téèyàn bá ṣe sùúrù ọlọ́run fi àárẹ̀ yẹn yóò fi ṣokùnfà àlìjánà fún yàn afáwọn abúláàbù náà nínú àwọn afágbà ó ní kan wọn àti àtọ́ ibùn abi Rabah àtọ ibùn abi Rabah àtọ yìí sọ̀hábà lòun abúlábùn abbas náà sọ̀hábà ni wọn ọlọ́mọba ní kẹ́ gbogbo wọn àtọ ní òun wá dúró lẹ́gbẹ̀ẹ́ abúlábùn abbas abúlábùn abbas wa ń sọ fún pé yá àtọ ìwọ àtọ ala urika imra'atan min ahli janna ṣé ń fi arábìnrin kan hàn tó pé wọ́n ti kọ̀nfàmù àlìjánà rẹ̀ ipe ọmọ àlìjánà rẹ̀ àtọ ní afáwọn abúlábùn abbas ẹjí rí i ó ní iyẹlẹ mọ́rẹ́ àti sàwùdà arábìnrin ti ń lọ dúdú yẹn arábìnrin dúdú ti ń lọ ọmọ àlìjẹ́nà bọ́ọ̀ lórí ó lànà bí lọ́kàn fáwọn ẹ̀fà wọn àwọn ilé ìbọn ah, ti ṣe rere jàmọ́ mẹ́bí ni gbogbo àyè sùn mẹ́bí ọlọ́mọṣẹ́ ṣàánú mẹ́bí ni jàmọ́ àmọ́ bẹ́ẹ̀ a sì máa sìn àmọ́ bẹ́ẹ̀ a sì máa sìn gbogbo tó di wa lọ́wọ́ tàbí ní wàlìjánná ọlọ́run sà mú kónú ayé wa. abdullahi bin abbas wa ni sórí arábìnrin dúdú yìí ó lè bá anabi njọ kan ó sojú òun ó wá sọ fún anabi pé inni usra warapa máa ń gbé mi arábìnrin sọ fún anabi bẹ́ẹ̀ ó ní bí mo ṣe wà yìí mo ṣe rí ìgbádùn ìgbádùn ìgbádùn warapa máa ń gbé mi fad'u Allah li an yashfiyani Allah an yashfiyani wàá bá mi bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn fún mi lálàáfíà faqala aleyhi salatu wa salam anabi ni in shi'ti wọ arábìnrin yìí tó bá wọ̀ da'awtu laki kí n ṣàdúrà fún yín ṣàdúrà fún ọlọ́run sì fún ọ lálàáfíà ní sinna lọ gbádùn ètí ń ṣe òní ṣe ọmọ wàrápá òní gbé ọmọ wọ̀nyí ṣe ti sọ̀bàrìtì wọ́n bá sì wọ̀ ọ́ kó o ṣe sùúrù lérí warapa ọ̀hún wàlákìlì jẹ́nà kọ́lọ́ òun fi warapa fún ọ ní àlìjẹ́nà. tọ́ wọ́n bá jẹ́mi àti ẹ̀ èwo láti tún sí mẹ́. àwọn èèyàn ti lọ kò sí tí wọn ò lè spend lérí àlìjẹ́nà tí wọ́n bá ní ojú ojú ìní ọ̀yọ́ bọ́lẹ̀ wọ́n làwọn ṣe tán tí wọ́n á jẹ́ pé etí ìní ó di táàpì wà jẹ́ náà wọ́n làwọn ṣe tán. ní ayé wa ń diwọ lọ́wọ́ kó o sì diwọ àlìjẹ́nà arábìnrin yìí ni fakọ́lá ti asbir onírà nábì ó ní sùúrù ní mú sùúrù ní segin ní mú màá ṣe sùúrù. fi ìsìlẹ̀jáàbà rẹ lẹ̀ tọ́ba jẹ́ pé wárápá ní oṣùkùnfà àlìjánná ayé òun náà tẹ́lẹ̀ náà látòkè délẹ̀ kí làwọn wọ́n mẹ́ àlàáfíà òun tóun ní gan kí lòun fẹ́ fi ṣe ebi ṣe àlìjánná ni. fakalat ó ní rasul mọ̀kàn wá bẹ̀ ọ́ ládùúgbò kan inni atakashaf tí wárápá òun bá gbé mi ara mi máa ń sílẹ̀ ara mi ń sílẹ̀ táwọn yóò máa wo ibi tí ó yẹ kí wọ́n rí ní ara mi fad'ullaha alla atakashaf bá mi bẹ ọlọ́run gbogbo ìgbà tí ọba ti gbé mi kọ́lọ́wọ́n bọ́ pa mí mọ́ kíbi kankan máa hàn lára mi táwọn yóò máa rí fada'a laha anabi ti sàdúrà fún àdìsí wà ní Bukhari ó wà ní Bukhari. ló ṣe jẹ́ pé gbogbo ẹni tọ́lọ́ bá fà dánwó kan nínú mùsùlùmí tó bá ti ní sùúrù kí lọ́lọ́run fi rọ́pò fún jama alijanna arábìnrin yìí tó ń bẹ ọlọ́run pé kọ́lọ́run ọba kó ṣàánú ìgbà tí ìwọ̀ bá wà tí wọ́n bá sínú sẹ́ǹsì mọ́ kọ́lọ́run ọba kọ́kọ́ fa ara wọn nakedness wọn ìwọ́n tó wá tẹ́rì eré rẹ wá pé tẹ́rì rẹ pé àwọn sọ fún ọ láti jọ yìí pé elujẹlibaabu elujẹlibaabu ó ní ẹ̀sìn tàwọn yàtọ̀ sí ẹ̀sìn àwọn àlìdáyà lẹ́yìn gbàtí àyà ti kílà ní Qur'an nínú àwọn tí mamu yẹn wà janna òun náà di kafalatul yatim kafalatul yatim kéèyàn máa tọ́jú ọmọ tí bàbá rẹ̀ ti kú anabi ni ana anabi lemi wakafilu liyatimi filijanna àti ẹni tí ń tọ́jú ọmọ tí bàbá rẹ̀ ti kú hakaza bá a ṣe jọ wà ní o wakọ́ọ̀lá bí òṣùbọ̀ àyíhí àṣàbábá wọlé ọ̀ṣtọ̀ anabi wá fi ìka àfàbẹ̀lá àti ìka àárín ó fi méjèèjì ó fi ṣẹ́gbẹ̀ẹ́ ara wọn anabi ni àkàdà bẹ́ẹ̀ mi ẹni tí ń bá ń ọmọ tí bàbá rẹ̀ kú bá a sì jọ wà lálẹ́ jẹ́nà fèrèdáwùsì torí ọlọ́run ọba ló dá ọmọ yẹn ó wá fi bàbá rẹ̀ ó fi tì í kọ́ bá tọ́jú ẹ̀ òun náà ló tún wá gba bàbá rẹ̀ sọ́dọ̀ ó wá akẹ́ni tí ọmọ tọ́jú ẹ̀ ọmọ ń sì gbọdọ̀ gbà tọ́jú ànábì wa ni ẹni bá wá rẹ́dì kó wọ́n tọ́jú ẹ̀ kó pàdé mi lálẹ́ jẹ́nà. abẹ́lẹ́ nǹkan ló mọ́tà alamọ́sá sí wa lọ́mọ àlìjẹ́nà gbogbo iṣẹ́ eré pátá tọ́wọ́ nu koran látòkèdélẹ̀ òun náà ní iṣẹ́ àlìjẹ́nà gbogbo iṣẹ́ bú pátá tọ́wọ́ nu koran pé a má ṣe òun náà ní máa ń díyàn lọ́wọ́ àti wọ àlìjẹ́nà pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ọba gbàtàwá tún ní halkọ insha Allah ọ̀rọ̀ nípa iná àti ntí múyàn wọ̀ àti bíbẹ̀ ṣe gbàgbà ti gbàlejò náà tọ̀ èyí ní agbọ̀dọ̀ mú wa torí méjì dín aláwa ni mo tẹ́ra káwa sọ̀kan ká má sọ̀kan ni mẹ́sẹ̀gì ò tí pé àmọ́ kì í ṣe tẹ̀rù bíbá o kálíbà nípa ayọ̀ ọlọ́run kálíbà wà lìjẹ́ náà èyí táwa bẹ̀rẹ̀ wọn bá ní pé Allahumma inna nas'aluka al-jannata wa ma qarraba ilayha min qawli aw amali ọlọ́run àbíọ́ fi wá sínú àlìjẹ́ náà iṣẹ́ tí ó mú wa táà fi wá wọ̀ ọlọ́mọṣẹ́ wa na'udhu bika minan nari wa ma qarraba ilayha min qawli wa amal iṣẹ́ tí ó mú wa wọná àti nánà fún rẹ̀ ọlọ́mọṣà sọ ní bẹ́ẹ̀ adkhilna daraka daral abrar ọlọ́run fi aṣọ àwọn tí ó wà lìjánná la tudkhilna an-nara qabla al-janna mọ̀jì àtọ́ náwó kátó wà lìjánná ọlọ́run allahumma nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina ìbẹ̀rù ọlọ́run ọba ìrọ́jú àti sùúrù ọlọ́mọṣà fẹ́ ní kọ̀ọ̀kan wa nas'aluka ya rabbana ibadatan khalisatan ìjọsìn léyìí tí ò sí rìyáwó ń tí ò síkárì níbẹ̀ ọlọ́mọsá fi ta wá lọ́rẹ̀ gbogbo ṣe tá a ṣe ọlọ́mọdé ọba jẹ́ ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àwọn tá ní ìbéèrè láàrin ìṣẹ́jú márùn-ún inshallah Allahu alam. na number one number two three four ó di tó báyìí na five class náà ẹ lo straight straight ìbéèrè pápápá náà. bẹ́ẹ̀ni. tiẹ̀ ó tiẹ̀ ọkọ mọ́sálásí àwọn ta lọ́kọ fún àwọn mùsùlùmí wọ́n á pè sákèsí lérí ìwà kan tí wọ́n lọ́ba ti mọ́sálásí ẹ ó ti àlìjánà náà ó ti àlìjánà náà ẹ wà á lè fẹjọ́ rẹ̀ sun àwọn àfáàgbà tó bá wà láàrin ìlú kí wọ́n pè kí ló fà á tó fi ṣe kínní tó fi ti mọ́sálásí nílẹ̀ Yorùbá ń bí ẹni bá ti kọ́ mọ́sálásí yóò jòkó sí díẹ̀ oye ọba kan bẹ na ọ̀nà ọgbà mbẹ́ ládùúgbò àwọn alájí alẹ́mi yóò ní ọ̀ya ẹ̀yẹ pẹ̀rún ìmọ̀mù ò dé nígbà kan mọ̀ wá ń gbẹ̀rún mọ́láṣí lọ́bàdì ọ̀ya sìkámà mo wá ní bó lẹ́nu yìí jẹ́ ìmọ̀mù tí ó ní á dìde gan kò tí ì àwọn ló ní téèyàn bá ti kọ́ mọ́sálásí táwa ní pé èyí téèyàn fẹ́ gbà àlìjáná lọ́rùn èyàn ti fún gbogbo mùsùlùmí tó wà ní kárakára bẹ́ẹ̀ wallahu alam. number two. Nah. olóòṣà tó bá nídìí help sáà lè ràn án lọ́wọ́ olóòṣà tó bá nídìí help sáà ràn án lọ́wọ́ a ràn án lọ́wọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ personal bí bá ń pa àbónídìí owó àbónídìí oúnjẹ Umar bin Khattab njọ kan ó rí ọ̀kan nínú àwọn jù ó tún fọ́ lójú tí ń rìn káàkiri Umar wa ní kí ni sọ bàbá ó lé ebi ń pa òun ni òun ẹni tó fún un lóúnjẹ kò sí sówó lọ́wọ́ òun Umar wa fà ó wá fà lọ sí mọ́ṣáláṣí ó wá ní kàn fún ní oúnjẹ ó tún wá fún lówó àwọn kan wá sọ pé ah zakati àwọn mùsùlùmí ni tí wọ́n dá síbẹ̀ yẹn ibẹ̀ lẹ́tí ń fún yín ó ní ẹ̀gbọ́n tọ́lọ́ ní innama sadaqatu lil fuqara ọlọ́run ní gbogbo sàárà àtàbà ti ní lọ́wọ́ àwọn tálíkà wọn ní o ọlọ́run ò ní ó jẹ́ mùsùlùmí àbí kì í ṣe mùsùlùmí nídìí bẹ́ẹ̀ èyí lè ràn lọ́wọ́ àwọn tó bá ti jẹ́ lérí ẹ̀sìn rẹ̀ èyí lè ràn lọ́wọ́ lérí. ẹni tí èsè mùsùlùmí ó lè wọ mọ́sálásí pẹ̀lú àwọn àdí bóyá a fẹ́ ṣe dialogue láti kọ̀ǹfàtẹ̀ Islam gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n wá anamisa sallam ń gba àwọn alálejò sí mọ́ṣáláṣí wọ́n jọ ń sọ̀rọ̀ nípa islam nígbà tí dàsìkò ìjọsìn wọn tí wọ́n fẹ́ ṣe wọ́n làwọn tí wà confuse pẹ̀lú anabi àsìkò táwọn sì máa ń ṣe ìjọsìn lótìtò anabi nítọ̀ ẹ bọ́ sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ kẹsì kínní nígbà wọn ṣe anabi ní ọyá ẹja máa bọ̀rọ̀ lọ títí wọn fi wá di mùsùlùmí àbí kọjá kí wọ́n yà fẹ́ tún kankan ṣe mọ́ṣáláṣí ẹni yẹn òun lọ́mọ̀ ṣe ó ti lọ́mọ̀ nǹkan yẹn ṣe yóò ṣe pápápá yóò ṣe kínní yóò jáde padà àmọ́ kẹ́ni tí èsè mùsùlùmí wá ní ah, àfáìdá kan orú mú mi lọ́dọ̀ mi mẹ́mọ́ fẹ́ sùn ní mọ́sálásì àni lè sùn sọ́ọ̀sì lọ lè sùn ní sọ́ọ̀sì Allahu a'lam obìnrin obìnrin tí wá gan ti ń sin háyídọ̀ wọ́n ní kó má jókòó mọ́sálásì ọkùnrin tí wá tó ní jẹ́nàbàlá wọ́n ní kó yẹ̀bà mọ́sálásì àbí ẹ̀hẹ́n bò ní ẹni tó ti ní jẹ́nàbà dọ́sìn mẹ́ẹ̀ẹ́dógún tó ti wà lára rẹ̀ táwọn ṣe ẹ̀mọ́ iye dọ́sìn ọ̀hún gan <laughs> àbí tó bá nídìí yẹ kọlọ wéré kó sì padà wallahu alam. náà inshallah ta'ala ẹ ẹ dọ́bà tí. ẹni bá ti rò pé òun ò ní jí lóru tọ́wá kí ṣáfù àti wítì àmì tó kẹ́ra ká méjì méjì rẹ̀ tọ́wá kí wítìrì sí ànábìdẹ̀ ni àgbọ̀dọ̀ kí wítìrì méjì ní òru ó tún wá jí lóru ó wá rí pé òun fẹ́ kàn mú tútúra kàṣí wá ni tútúra kàṣí ni ó ṣe kíni ni ó mú wa kò ní kí wítìrì yẹn mọ́ kò ní kí wítìrì yẹn mọ́ rákàtà àlìfájìrì before kátó kí ìrun àárọ̀ sẹ́ni tí wọ́n bá ti pèrún gbogbo nẹ́fìlà tó bá ti yàn tí wọ́n bá ti pèrún ó stop ẹ̀. allahu akbar allahu akbar ó stop nẹ́fìlà yìí. anábìtí wọ́n ti pèrún ẹ gbọ́dọ̀ kí ìrun mi mọ́ àfi rákàtà àlìfájìrì. ètò ni pé nẹ́fìlà rákà méjì tá a máa ń kí kátó kásùbá yẹn tá ànábì ní khairu mina dunya ma fiya ànábì ní ó lóore ju gbogbo ayé àti ntọ́wà nù ẹ̀ lọ òun nìkan ló kù tẹ́yìn òkì ọ̀kan náà àwọn ẹni rẹ̀ kan jò ní ó gbé Bill Gates wá bàbá tán ló lówó jù yẹn ẹ̀hẹ́n ó tún gbé àwọn tó lówó sí kejì gbogbo àwọn olówó wa tó wọn ọwọ́ ni bí wọ́n ṣe lówó tó yìí bí wọ́n ṣe lówó tó yìí bọ́ọ̀ bá ṣe nǹkan Into ní tijú tiwọn lọ àwọn ní kí nìkan oníraka ta alifajiri wọ́n rọ́jú kó kíraka ta alifajiri ó lóore ju ayé lọ gbogbo di hó wọ̀ àti ntọ́wà nínú ayé sẹ́gbẹ́ nínú ayé náà làwọn fi géètì wà àtọwọ́ wọn ebi jẹ pé bọ́ọ̀ bá lówó ṣe sàrà àwọn nǹkan tó máa ń ṣe tí ò ní bọ́ kéékèèké báyìí sì ni àmọ́ pọ̀lọpọ̀ wa eré lásàdé mọ́ṣáláṣí ìmáàmù ó ti ṣe kí ni àbíkan ti kírun dákàtó jí ẹ lọ́n sọ níbẹ̀ nǹkan bọ́ gan fún yẹn ṣé rákàtà àlùfájìrì yẹn nìkan láàyè náfìlà méjì yẹn náfìlà mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ mo fẹ́ fi sin lọ́hùn rọ kò sí náfìlà mi ẹni ibi táwọn sàábà yapa ni mọ́ṣáláṣí ẹ tahiyatul masjid rákà mílì táwọn máa ń kíta bá wọ mọ́ṣáláṣí anábìtì ní kò sí rákà mi mà àbí lẹ́yìn méjì yẹn ọwọ́ àwọ̀ mọ́ṣáláṣí anábìtì ní gbogbo àtọ́ bá wọ mọ́ṣáláṣí ọgbọ́n ẹ̀dọ́gbọ́lá àfikún kí rákà méjì àwọn sàábà wá yapa táwọn kan bá ti dé wọ́n jókòó lẹ̀ kí ló dé tẹ́ ànábì ti ní méjì náà ká tó kírun àṣùbà àwọn ní táwọn kan bá dé àwọn yan rákà méjì ti mọ́sálásí lẹ́yìn ìgbà tó ti yan ti fájìrì ńlẹ̀ kílẹ̀ ní ti ànábì ní kò sígbà tá a bá wọ mọ́sálásí lọ́sàn-án tòru tá a wà láà gbọ́dọ̀ jókòó làbí ká yan rákà méjì wọn ò sì jà wọn ò sí kíni wọn ò jura wọn sójú wíńdò wọn ò jà nítorí ẹ̀ èyí máa ń lágbóyè ẹ̀sìn wa ni pẹ̀lú ìyọ̀dá tó lọ́wọ́ bá wa àmì ètò fìyàn lọ́kànbalẹ̀ dùn òun náà ni pé ẹ àdìsí méjèèjì náà ló ṣiṣẹ́ téèyàn bá kẹ́ra káà tẹ̀lé fájìrì ní ilé pẹ̀lú ìyọ̀dá tó lọ́wọ́ bá tó bá wọ mọ́ṣáláṣí náà kó kí tahiyatul masjid bùtá kó ti wá wà ní mọ́ṣáláṣí kan tó pèrún rákà méjì rákà tá àlùfájì nìkan ni ó ṣe kíni òun ni ó kì kò sí náfìlà mọ́ àmọ́ èèyàn wá bá àbí èèyàn bá wọn lérí irun wọ́n wá kírun tán séèyàn lè ṣe rákà méjì yẹn ẹ̀rí wà lérí ẹ̀ èyí tí àwọn sàábà máa tá anábì sọ fún wọn ni pé wọn gbọ́dọ̀ kírun míì má lẹ́yìn àṣùbà títí tó rùn ó fi ṣe kíni tó rùn fi yọ anábì kan wà rẹ nìkan wọn sálámà tán báyìí tó ṣe asàfúnla subahánàlá tán báyìí ní ma yẹn náfìlà anábì náfìlà wọn ni wọn ṣe kíni ni wọn tún yẹn ó ní rákàtà àlùfájìrì tẹ ní ó lóore ju gbogbo ayé lọ ni kèé bọ̀ àmọ́ lè ní orun bẹ́ẹ̀ sì jàmbá fún mi mo wá ní sáré kí ànábì ní bó ṣe sáré kí náà kó sì wọnú ẹsẹ̀ bẹ́ẹ̀ kó wọnú ẹsẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ọba ti bá wọn lérí ẹ̀rùn tí yóò kíra kàtà àlùfájì tábà ti sálámà tán gbára kó náà ọmọ sí kínní kọ́mọ sáré kì ọ̀dẹ̀ kìí ṣe pé báyà lẹ́yìn ìgbà tí tọ́jọ́ ti lọ gan o immediately lẹ́yìn àwọn àsìkárù yẹn èyàn dìde ọ sáré múraka méjì yẹn wá pápápá wallahu alam ó ti pé méjì ó ti pé méjì now. Eh, wọ́n ti bí náà sàn akamal qada. òun náà ń pè ní tàtọ́yòrò tàtọ́yòrò gbogbo ẹni tí bá ti ń fún yín ní òfin tọ́lọ́wọ̀n sọ̀kalẹ̀ ọfẹ ẹbọ tẹ́ ẹ bá ti ń tẹ̀lé ń tọ̀ ẹ̀ ń sìn ẹ̀ ń sìn gbogbo tọ́lọ́wọ̀n ní òní ṣẹlẹ̀ tẹ́nìkan wọn ni yọ ṣẹlẹ̀ wọ́n ti àpèjúwe lẹ́fílẹ̀ sùn. ẹ̀hẹ̀ ká máa sọ pé níjọ àlárúbà èèyàn gbọ́dọ̀ wẹ̀ èèyàn gbọ́dọ̀ wọṣẹ́ láàárọ̀ ọjọ́ aládì èèyàn gbọ́dọ̀ ṣe kínní kan àwọn tíra nì àti sàlàyé ní jimajọ ni ẹ kàtọ́ náà kọ́lá <laughs> kọ́lá ṣe èwùtò ọ̀dàkọ rẹ̀ <laughs> kọ́lá ṣe òní àtàwọn tíra mi náà ti gbogbo ẹ̀ àwọn àbátọkọ níjọ́ nígbà tí wọn ò tí ì rí kéwú gidi làwọn náà kọ́ ọ́ lẹ́yìn pétọ̀ káfí sàǹfààní fáwọn yẹn lẹ́tà ni wọ́n padà rí i pé kò bá ẹ̀sìn mu kéèyàn máa sọ fún wọn pé ọgbọ́dọ̀ jẹyọ tó o bá bímọ ta ló sọ bẹ́ẹ̀ kéèyàn nínú ìdílé yín wọn gbọ́dọ̀ jẹ lá ó gbé ẹ̀ èyàn ọlọ́run ọba ní máa ń fòfin lẹ̀ fún yẹn pé ẹ lé yẹn má ṣe kínní bí ọba kọsẹ̀ ọ̀tún kọ padà sílé pálátakùn bàtà di ọ kò dídá ọ tọ alátakùn lọ jẹ́jẹ́ tiẹ̀ wọ́n náà ṣe kínní wọ́n náà lọ wọ́n wá lọ òun náà wá <laughs> nítorí náà jẹ lọ ìrìnyẹ́ ọ̀pápọ̀ ó kàn takùn sójú ọ̀nà ni ó ka okùn rẹ̀ kò ní ara rẹ ọmọ bá tiẹ̀ lọ ẹni bá nígbàgbọ́ nínú àwọn gbogbo àwọn kan báyìí bẹ́ẹ̀ yẹn bá ké nǹkan báyìí yọ ṣẹlẹ̀ bí ẹ̀kẹ́ yẹn bá ń gbé báyìí àbí tọwọ́ bá ń sọ báyìí nǹkan báyìí yọ ṣẹlẹ̀ bọ́mọ bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ tí o bá ṣe tutù kan ọkọ̀ méje ni ó ní kó tó di pé yóò stop wọ́n mọ̀ kú mọ́ lérí gbogbo àwọn àròrí burúkú yẹn tàtọ́ yóò wọ́n pè anabi ni atiyarọ ti anabi lẹni sọláàtù asiri نصي àsìkò wo ni ó almost four four <coughs> four twenty ni asiri wọlé four twenty ni asiri wọlé ẹni bá kírun before four twenty lásìkò tá a lọ lọ́wọ́ kò nírun tó ṣe pé wẹ́dà ni ànábì fi kírun wẹ́dà yìí ni ó máa torí àwọn alẹ́ gẹ̀ẹ́sì ò tí ì dé kọ́dà àwọn ìsago táwọn ẹbí tó ṣe kíni táwọn ẹbí ti ń kírun bó wọn ṣe wá ń kí ń gbà wẹ́dà ni wọ́n fi ń kí bàbá ní longer day ọyẹ bàbá ní shorter day bí wọ́n ṣe lọ́ọ̀gì náà láti máa yọ máa fà yọ máa kúrú yọ máa fà yọ máa kúrú nítorí pé ànábì ní kí káàkiri magiribi tọ́wọ́ àánú tíra tílẹ̀ bá ti sún nígbà míì ilẹ̀ ó dé sùlágùn mẹ́fà bọ̀ nígbà míì ilẹ̀ ó sùlágùn méje nígbà míì seven thirty nílẹ̀ ó ṣe kíni nílẹ̀ ó sùn ẹ̀hìn àsìkò tílẹ̀ bá sùn yẹn náà ní magiribi kìí ṣe pé àwa ní permanent ní mọ́ṣáláṣí wa mọ́ṣáláṣí wa ti permanent àsìkò òun oye láwọn àsìkò kan wọ́n mọ̀ nírun láwọn àsìkò kan wọ́n ní sẹ́kẹ́ni wọ́n ní nírun èyí tó dájú nìyẹn àmọ́ ọmọ ya ọmọ ya ẹ wá ẹgẹrun àbí wọn bẹ̀rẹ̀ ń fọ fifteen ẹ wá kí ìwọ four thirty àbí ẹ̀yin ìdajì ìdajì náà lẹ́ni àmọ́ èyí tí ọkọ̀ rẹ̀ ti gan ni pé ẹ̀ nírun ẹ̀ ṣe kí ni ẹ̀ nírun nítorí pé àsìkò oorun Allahu Akbar la fi wọ̀run láláwọ̀ àgbàdo ọba ti wúlò gbogbo ọdún tó ṣe kí ni gbogbo <laughs> ọdún ti wó adáwọ̀ lani o níta àwọn wò wẹ́rẹ́ adáwọ̀ lani o gbogbo àwọn ìmáàmù ni wàláhì wọ́n ti yarí lórí ẹ o àfi ká bẹ́ẹ̀ lọ́wọ́ bàkọ́ lọ́wọ́ àrùn wọn lẹ́mìí wallahu alam náà ó ti yẹ. ẹ̀yìn ṣe ti wẹ́dà wẹ́dà àdúgbò wọn ọ ti yé etí ń ṣẹlẹ̀ ní rí wẹ́dà ó ti yé. Eh, eh, Weda, ó gángan ní ìpìlẹ̀ ẹni tó bá mọ wẹ́dà wò kò ní di scientific clock kò ní di ẹ̀ pẹ̀lú ẹni tó bá mọ wẹ́dà wò ó yẹ scientific clock yẹn o ti guide wa ó wà ní mọ́sálásí Madina abi? ó wà ní mọ́sálásí ní aram Maka ẹ̀hẹ̀ kan tó ń gbé síbẹ̀ àwọn abọ́ ti jòkó conference conference conference láwọn tó ma màdí gbogbo àwa yìí lọ wọ́n ti jòkó lérí ẹ̀ wọ́n ti ti approve ẹ̀ alhamdulilayi dábàá náà bá dẹ̀ wá rí pé ni òun tọ́ wa báyẹn lọ ẹni bá mọ̀ pé wẹ́dà nìkan lọ́wọ́ mọ̀ òun ní wago wọ́n ti kí lásìkò tí wọ́n bá ní akí wallahu alam. tọ́ ọlọ́run ṣàánú náà. aláwo bẹ́ẹ̀ sáà lè kírun sáà lè kírun bẹ́ẹ̀ àbí ẹ eh, kí ni béèrè bẹ ṣé bàbá wọn kò gba kò tí ì gba fọ́ọ̀mù ẹni tó àbí ẹni tó rádìí mission ó ti yé eh, tó sì lọ inú lecture hall tí tó náà display pé student lòun náà ìrọ Islam ni máa ń ṣáájú kéèyàn tó kírun ẹ̀rí pé ọ̀pọ̀ Islam márùn-ún ni alákọ̀ọ́kọ́ oníkanígbàgbọ́ ní Ọlọ́run àní nígbàgbọ́ ní òòṣà lẹ́yìn náà lọ́wọ́ kan irun ẹlẹ́ẹ̀kejì ẹ̀hẹ́ a lè gbé ẹlẹ́ẹ̀kejì sí alákọ̀ọ́kọ́ ẹ̀ tí ó bá ti kírun àti mọ́sálásí tọ́kọ̀ yẹ àti irun tó bá kí ń bẹ̀ kò ní gba aládá kò ní gba aládá lérí ẹ̀ àwọn lè kírun àwọn lè kírun bẹ̀ lópin ìgbà tí ó bá ti gbé kíní ọ̀sá rẹ̀ sí síbẹ̀ wallahu alam kásọ̀ béèrè tó kù kásọ̀ díjọ́ mẹ́jọ inshallah ta'ala abẹ́lẹ́wọ̀ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá sọ́ni délé kọ́lọ́mọ́sá gbàdúrà wa mọ́sá sọ̀rọ̀ wa náà.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 sáwọn alaikum àti ọlọ́bàkàtù uh, wọ́n ní kí a fi àsìkò ìnira wa létí àwa tí à ń dá sí tọ́lọ́run láyé táwa yìí wọ́n ní kí a má gbàgbé kọ́lọ́run balẹ̀ kọ́lá kí ó gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa.